and as the news the light for my table na so i dey carry according to come share am with una my people for today video i go dey watch am together with una all right my people we go watch the video to see wetin really dey happen for inside the video my people. <laughs> celebrities i'm a celebrity i'm this i'm that ṣíbáyé yìí ṣe rí lélẹ̀ <laughs> traditional wedding um, actress Omoboti and me i was you know, looking out for ah, her colleagues pé. Uh, ó yà ó yẹ kó yọjú pé like ah the party yẹn àwọn ah ó máa ṣe kinní kan ah pé in fact because you know the intro of the um, wedding was so was, was so loud like ah, different outfits different pictures beautiful pictures and all that like oh àwọn colleagues ah, wọ́n máa yapa síbẹ̀ ah like you know the outfits make a lot of sense and all that pé ah ó máa dùn gan like someone was, you know, looking out for our colleagues and mi or anybody you ah, know, ló she won't wọn one. fẹ́ be ní invite one. kí ni kí ló happen ah invite wẹ́dì yìí pátì yìí ó kọjá kí kó show up until tílẹ̀ fi ṣú lánàá ah, ah mi or you wọn <laughs> ah imagine mo kàn wonder ni until later mo rí fídíò kan tí just two people the lady invited. just two people hmm. eh, ìyàwó uh, Lee Johnson eh, I am sure she Ìṣeyẹdùn àti one other guy bàbá yẹn náà But yeah, Abiodun something something but Biodun náà ni boy. just two people bí wọ́n ṣe pọ̀ an industry just two people ni eh, only eh, bọ̀tí invite ah ọmọlémàdà ni lady yìí o this lady like one woman battalion ó ní lady yìí kò so kò invite gbogbo àwọn àwọn colleagues ẹ̀ so ó kàn ó kàn mind business and this lady has been minding her business in fact over the years mi lè rántí iye years yẹn ó ti mind business ẹ̀ kò sí nǹkan tó kàn ṣe lóde dú nǹkan tó bá pè sí kò kì í máa yọjú kò kì í <laughs> anything so like báwo ló ṣe máa ṣe irú big party báyẹn tó yẹ pé kò wá pé àwọn colleagues ẹ̀ ah ọmọ sí ilé ayé ní industry yẹn hmm? ẹni tó bá wọ ọbẹ̀ ó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe ó rẹ̀ pé bébí o mọ nǹkan tó ń ṣe because bóyá the fear of ee kọ́ máa rànjú mọ́ marriage mi o ah kọ́ máa rànjú mọ́ kọ́ mi o ah kọ́ máa gbọ́ kọ́ mi o kí ló ṣẹlẹ̀ <laughs> torí ẹ̀ ni o ṣe invite àwọn because mi understand just two people lábí bí party yẹn bó ṣe loud tó bó ṣe ah ọmọ. Hmm ó ga ọ ó dàbí pé eléyìí ó fọpọlọ sí nǹkan tó ń ṣe o because because ètò nípa àwọn colleagues ẹ̀kọ́ wá bẹ ẹjọ́ kan wá jẹun kan wá yọ àmì ah, òde kò dẹ̀ sí kankan lára wọn ọmọ I give it to I give it to this babe o kò easy ìpè industry yẹn because ah, kò kàn dá dúró kó má dá ṣe ti and ọlọ́run dẹ̀ ń bá ẹ ṣe múfì mélòó gan ló ń ṣe kò ń stress ara ẹ̀ ọmọ ọlọ́mọ kò ń bá wọn ṣe unnecessary ojú ayé àbí ọ̀rẹ́ if e day, e day. if e no day, she no day. you know tó bá fẹ́ tó bá ń bẹ́ẹ̀ ṣe ó máa ṣòpò ń bẹ́ẹ̀ plus kò sí ẹbí yàn púpọ̀ honestly and the party was so a It was a loud one and honestly I really enjoyed myself on her page yesterday ó ó ṣe dáadáa ó ṣe dáadáa but just <sighs> inviting just two people two colleagues ah ìyẹn ó gba ẹnu tán o ìyẹn ni pé ah wọ́n ti ríra wọn tán nìyẹn o if not ah